Jazakumullahu khairan nínú àwọn ìbéèrè tó wà yìí ó ń bèèrè ṣe bèèrè wọ́n ní gbọ́jẹ́ pé gbọ́jẹ́ bó ti jẹ́ pé ilẹ̀ inú tí ó ń ṣe ọlọ́run gbà ní ẹ̀bí láti máa dún ní máa kàkàtẹ́ ẹnìkájọ kákà ní dídá mọ́ yán dájú ká tó kí ìwọ̀n kájú ìwà àbí lẹ́yìn ìgbà tí èèyàn bá kì tán lẹ́yìn tí ọba aláàbá fún láǹfààní láti yàn lórí pé ó kí kájú wọ́n ní ẹ̀dá kan ìjẹ́ ń bẹ nínú tó padà láti dúró kí mọ̀hájínú pé ìrún sọ̀láti ẹlẹ́kejì pàmà ó fẹ́ àdánù ẹlẹ́kejì tó di pé èyàn ìṣe náà fìlà yìí àbí gbàrà mẹ́rin máa ti wí pé táìmù yẹn ti tó ni èyàn ti lè bẹ̀rẹ̀ sí níyàn èyí tó tún wá jọ ìbéèrè wọn ni pé ó ń béèrè ìbéèrè wọn ṣe wọn ní àwọn jẹ́ ẹni tí ń máa ń yan nọ́fìlà yìí gẹ́gẹ́ láti ọjọ́ tó ti pẹ́ tí ó bá aláàmọ́ ṣe wọ́n fáwọn kí àwọn tó kí ìwọ̀n ọ̀ràn yẹn ní ìtàwọn sí fájúrì wọn náà tẹ̀lé ń jọ pé àwọn ọ̀wá fájúrì yíyàn níbi àwọn orí kàtẹ́nì fájì yìí náà lórí pé àwọn kí fájì ní ọjọ́ yẹn níbi pé ńgbà táwọn kí fájì ìtọ́jú àwọn padà rántí pé àwọn sì kí àtàkárà ní fájì níbi pé ó padà wá dìgbà táwọn wá sí yìí lọ́lọ́sàn àwọn ìjọba rántí pé àwọn mọ̀ jẹ gbèsè àtàkárà ní fájì wọ́n lè dákun ló bá ti ṣẹlẹ̀ nígbà mí pò ní ṣe yanjú èsì eléyìí wọn náà ìjákun wọn parẹ́. náà ìjákun khairan tí a máa ń yàn tí wọ́n pè ní raka'atay alfajr raka méjì lẹ́yìn ìgbà tí alfajr alfajru as-sadiq tó bá wọlé alfajr rí òdodo ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni pé ṣé olùgbà tí mo ẹ́vìn tó bá pè àdáni tán yẹn àbí tí èèyàn bá ti mọ̀ pé ó ti wọlé èèyàn ti lẹ́tọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni èsì tó bá ti wọlé èèyàn ti lẹ́tọ̀ọ́ àyàfi tí èèyàn bá mọ̀ wípé ń wọlé báyìí masasi muhajin ti ń bẹ̀rẹ̀ àdúgbò yẹn abẹ́sàsì ti ń bẹ̀rẹ̀ àdúgbò yẹn ní kété ni muhajin ó ti ṣe kí ni o ní o ti pè àdáyé láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé fájìrì ti wọlé irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe sùúrù pàápàá jùlọ kó lè tún ṣe súnà ìtẹ̀lé mọ̀ẹ́zìn níbi àdáyìn tó bá ṣe yẹn tán kó ẹsẹ̀ wá dìde láti yàn náfìlà yìí ṣùgbọ́n tó bá ṣe pé àwọn mọ́sálásí tí ò sí consistency ni gẹ́gẹ́ bó ṣe pọ̀ lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí láwùjọ tí wọ́n ń bì ẹlòmíì mọ́sálásí míì lẹ́yìn ìgbà tí fájìrì ti wọlé bí ọgbọ̀n ìṣẹ́jú mẹ́wàá ológun ìṣẹ́jú ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n tó pe azan ẹ̀dàkùn gbogbo àsìkò yìí tí ìyẹn bá ti ṣú ọ ipe fajiri ti wọlé ó ti lẹ́tọ̀ọ́ kí yẹn yan ọkà àtẹ̀yí alfajiri lótọ́ ìpìlẹ̀ ni pé kí èèyàn dúró kí mọ̀ ẹ́sìn òun ló fà ojúṣe Muhammad alayhi salatu wa salam ó ní alimamu dọ́mí wal mu'adhin mu'taman imam òun ru ẹrù sọ́rùn tòun ló lìdí àwọn èèyàn òun ọ̀dọ́ mi ó ru ẹrù torí pé tí sọlá imam bá dáa òun ló dè tá mi dídá sọ̀làwátì àwọn màmúmí àwọn jàmá lẹ́yìn tó amámọ̀ ẹ́dín ìwọ́ tiẹ̀ ni mọ̀ tẹ́mẹ̀ ẹni tá a fọkàntán lòun ìfọkàntán rẹ̀ náà ní kásìkò àdáni wọlé kó pè lásìkò ọwọlùwà níṣẹ wọlé báyìí iṣẹ́ mọ̀ẹ́dínù nìyẹn yóò máa ṣọ́ àsìkò yóò máa wo wẹ́dà lájọ́ òun nísìnyí ó ti di ọ̀rùn bóyá go bóyá information kan tó gbára lé ní kété tó bá ti wọlé báyìí pápá jùlọ ti àṣùbà àwọn kan tó lọ́mọ pọ̀ kìyàmù lẹ́yìn ó lọ́mọ sàhó ó lọ́mọ bẹ́ẹ̀ náà ni rákàtàì alfajir torí pé rákàtàì alfajir èèyàn gbọ́dọ̀ yàn lóru àfi kó jẹ́ pé alfajir sadiq ó ti wọlé tó bá wá dáyàn lójú kó ti wọlé ṣùgbọ́n mọ́sálásí wọ́n máa ń dìlé mọ́ẹ́sìn wọ́n máa ń dìlé àzáìn èèyàn ti lẹ́tọ̀ọ́ kéèyàn ṣe kí ni o kó tètè kí tiẹ̀ tọ́ tí wọ́n lé ní wá padà pé àdáhìn fàbí àwà nàìmà èyí ń bá wọn ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ìbéèrè yìí ẹni tó dún ní mọ́ rákàtẹ́ alfajir náà eléyìí òun ni súnà òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam rakata àti wotiri àwọn sọlatẹ́yìn àwọn ìrun méjèèjì orin lẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run ọba àríṣàlátì wọ̀sàlà láàyè tòrókùn má ànábì ìfìlẹ̀ safara wàlà àhàbọ̀rọ̀ ànábì bẹ lórí ìrìn àjò àbọ̀wà lé kìí fi méjèèjì lẹ̀ ẹni yìí wá ní òun náà ṣe bẹ́ẹ̀ ó súnà yìí ṣùgbọ́n ọjọ́ kan àwọn àwọn ti yàn bóyá wọ́n gbàgbé tó fi wá kí lóhùn títí ẹ̀yin rúdù tó ah, wọ́n gbé àwọn ọmọ yẹn rákàtẹ́ àlùfájìrì lónìí bó ni wọ́n ṣe kò sí tí ó ṣe ó ti lọ náà nù torí pé kí ni ọ gbàgbé ni tí ẹ̀ bá ti gbàgbé pẹ̀lú ògùn ọlọ́run kọ́dà ìran kan wà wípé wọ́n sì kọ́ ládàá rẹ̀ lẹ̀ fún torí pé nǹkan tí ṣe nígbà tó bá rántí òun ni gẹ́gẹ́ bí aláàárẹ̀ ni títí ṣiṣẹ́ rí kan àárẹ̀ ìwájú oríṣẹ́ yẹn ṣe mọ́ oṣù ọlọ́wọ́n bá ní ó sì mọ̀ kọ́ ládàá yẹn lẹ̀ fún bẹ́ẹ̀ ni pé ó sì lálàáfíà ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò fi jẹ́ pé iṣẹ́ rí kọ́dà bí òjò níwọ̀n lọ kéèyàn dún níwọ̀n alábìsà sálà ó ní ahabbul amali àdìwọ́mùhá wà ń kọ̀lì iṣẹ́ tí yà ń ṣe continuously kódà bí òjòrá kà mẹ́rin náà lọ kó sàmójútó kọ́mọ̀jẹ̀ ọjà ọ̀kan nínú àwọn olùgbìyànjú ìyàwó ọ̀kan nínú àwọn khulafa ni khulafa àbàdí àbàdíyìn haruna rasheed ìyàwó rẹ̀ ó gbìyànjú púpọ̀ ẹ̀rí gẹ́gẹ́ bí obìnrin míì tí ó jẹ́ ìyàwó ọba ọba ìlú àbúrò lórí bọ́kọ sí ń ṣe gbìyànjú lòun náà máa ṣe pàápàá jùlọ tó bá lọ́rọ̀ nínú kàtà arábìnrin yìí ṣe òun ni pé ó chánẹ́lì omi láti gbòòrò maka lọ sárafa nígbà náà pẹ̀lú tẹkinọ́lọ́jì bó ṣe mọ nígbà náà kó fi jẹ́ pé àwọn alálàájì kọ̀sẹ̀ nídìí torí pé jọ̀hún jọ̀hún òun náà fi ń pe ọjọ́ kẹjọ ní yẹ́wọ́mú tẹ́rúwíyá ọjọ́ tí wọ́n máa pọn mi lọ kalẹ̀ torí àwọn tó ń gbẹ àti bùkátà lónìí kò sí rẹ̀ mọ́ lóde òní gbogbo ẹ̀ ó ti rọrùn torí pé gbogbo ẹ̀ náà asálẹ̀ ni òun náà nínú àwọn tó gbìyànjú lásìkò tiẹ̀ ó ní kàn chánẹ́ẹ̀lì omi lọ kíní yìí wá jọ gbogbo àwọn èèyàn lójú ọmọ ọ̀rọ̀ ọjọ àwọn èèyàn lójú pé káì ẹnì yìí àwọn eléyìí ti rálì jẹnà àwọn eléyìí ti ṣiṣẹ́ rí nǹkankan àti bẹ́ẹ̀ lọ àwọn torí pé pírójẹ́kìtì ńlá níjọ́ náà owó gidi ọ̀nà owó sí i lórí pé ń gbà ní ẹlòmíì ṣiṣẹ́ rí ńláńlá táwọn yóò máa fojú wò pé ó súnmọ́ ọlọ́run bá gbàṣẹ́ irú ẹni yìí iṣẹ́ kan ò tẹ̀sùn irú eléyìí ibi iṣẹ́ yẹn bá tó tóbi tó arábìnrin yìí ó padà wá sáláìsì ó jẹ́ pé olúwa lásìkò tí ọjọ́ títàn rẹ̀ dé ọlọ́run wá fi hàn àwọn kan lójú àlá wọ́n wá rí lójú ọ̀ràn lójú ọ̀run pé wọ́n wá bí. ya jẹ́rìí pé badaada dáadáa pàdé wájú ọ̀rọ̀ ìgbìyànjú tó ṣe iṣẹ́ kékeré pàápàá jùlọ wọlé chánẹ́lì omi báyìí báyìí báyìí wọ́n wá ń ka àwọn sẹ́rì biribi tó gbéṣe ìyàwó ọba àmúlọ́rọ̀ tí sọ bẹ́ẹ̀ ó ní gbogbo tẹ kálẹ̀ òun ò ráàánú ọlọ́run bẹ́ẹ̀ o àmọ́ náà ka méjì kan bẹ kílẹ̀ tó mọ́ òun bá ti jí báyìí kásùbà òun ò lè má kì í kọ́dà bí rákà méjì wọ́n sà gbà òun gbọ́dọ̀ ní pọ́ṣà kan tó ń kì í lóru kò sí bó tilẹ̀ jẹ́ ọ̀rọ̀ ju dìde òun kì í tó tó ó ní òun lọ́lọ́wọ́ bá wò pé a mo ọ pẹ̀lú rákà yìí gbogbo ìjà yìí fẹ́ mi ọlọ́run ti rí tútú bá ìbẹ̀rákà méjì yìí ní torí pé kí ni òun ìsábà fi bí ká ti lọ òun náà ni pé ìdúnnímọ́ ìdúnnímọ́ tí oníbèrè béèrè pé àwọn ìsábà fi ilẹ̀ gbogbo tí ẹ̀ bá ń ṣe kọ́ra bí ojú níwọ̀n bá lọ àdùwàmíyá continuity nínú àwọn nǹkan tí jẹ́ torí pé lọ́pọ̀lọpọ̀ ìbá sincerity al-ikhlas ọlọ́njọ́ mi yẹn lè ti di arìgbèrègbè bàbà táwọn yẹn mọ̀ pé káì lágbájá lọ́rán lágbájá lájì lágbájá ló ṣe kó mọ́sálásí bẹ́ẹ̀nbẹ́ mọ́sálásí ló ṣe kìíní kàrẹ́ gẹ̀dẹ̀ ìwọ la mà tí ó jẹ gbígbà àwọn àjò olúwa subhana olùwà jẹ́ kan tó ń gbọ̀n kàkún àbúrò náà bẹ́ẹ̀ ẹ sáà ti yá máa ṣekún àṣekún níbi wàá àbẹ̀olúwa kọ́ kò fún lórí àwọn tí wọ́n sáré kí bóyá bá ku ìtẹ́jú kan àbí ilé ìjọba ti gbé pọ́wọ́ lórí ọkọ̀ bọ́jọ́ ìyọ́ kì í pé wákàtí wọn fi ọkọ̀ fún wọn gbé mọ́sálásí. eléyìí àṣìṣe ni ìbéèrè kan béèrè níṣẹ́ ẹni tó ṣe pé wọ́n ti gbé ikọ́ mà dúró wọ́n ti wọ́n múra kéèsì ọ̀tọ̀ nù tí wọ́n bá ti gbé dúró ká ti gbé ikọ́ mà dúró báyìí kéèyàn sáré wá ní à lè sáré kíráka tẹ́ ní fàjìrì yá ká tẹ́ alfàjìrì yóò sì pẹ́ tí pé kọ́ ọmọ dúró àṣìṣe ńlá ńlá lélẹ́yìí òjíṣẹ́ ńlá Muhammad sallam ó ti má ti gbé ìrún ọ̀ràn èèyàn dúró èèyàn lẹ́tọ̀ọ́ láti tún kí ẹni sọ̀lá kankan mọ́ la naflan wala farḍa dákun yẹn tó fún yàrá fẹ́ kí lẹ́yìn kí ẹ wá sáré kí ẹ sáré kí i ká tó rúkú rákà lákọ̀ọ́kọ́ yìí èmi ó ti kí méjèèjì tèmi tán eléyìí ọba mọ̀ ọ́ tó bá ti jẹ́ kí ti gbé ikọ́ mà dúró kó tó ń jọyìn jamani tó tó bá kí fájìrì rẹ̀ tán ó lẹ́tọ̀ ó sáré kí rákà àti ẹ̀yà alfájìrì kó tó di pọ́jọ́ ó lọ eléyìí náà ó bá a mọ̀ ó sì pé ìtọ́ da jù ní kéèyàn gbìyànjú kó tètè kí so àmọ́ tó bá ṣe kókò díẹ̀ kọ́dà kókò ṣẹ́jú kan kọ́dà kọ́ máa ṣe bí mo gbé dúró tó bá fi bẹ̀rẹ̀ tó sì mọ̀ pé òun ó tètè parí ẹ̀ eléyìí ó ṣeé ṣe kí tàṣámọ̀ àmójúkúrò wà bẹ́ẹ̀ lókùgbà tí wọ́n bá ti gbé dúró ó kù ṣẹ́jú kan àbọ̀ ó kù ṣẹ́jú méjì òun á wò pé tí wọ́n bá tí wọ́n bá tẹ̀ ti gbé e dúró òun ti wà ní sálámà àbí kóun ti wà níbi rákà ẹlẹ́ẹ̀kejì eléyìí ò ṣe kankan wabillahi at-tawfiq now last question.